Mm-hmm. gbogbo alamọ pé mi ò mọ ẹni tó ń tẹ mi mi ò mọ ẹni tó ń tó ń dààmú mi báyìí torí Ọlọ́run. so snazzy. mi snazzy Ọlọ́run gbọ́. ó máa nà yín ẹ̀rí sòtọ́ ọ̀rọ̀ fún mi ṣe bọ́ọ̀lù lẹ́gbẹ̀rẹ̀ ayé. táwọn madam tí bá ṣọ́ọ̀bù ṣé máa pè yín ni. sọ́ra. you. èṣù lòun fẹ́ bẹ́ẹ̀ jẹun òun sọ pé wá bí níbo ló lọ níbo ló lọ níbo ló lọ níbo ló lọ. kí ni gbogbo kàtìkàtì ló ṣẹlẹ̀ náà ó yẹ kó rún mi. ṣé mi ló yẹ kí n máa rún ẹni àbí wọn ló yẹ kó máa rún mi. ọmọ yín hùwà tí ó dáa ẹ dẹ̀ ń wò ó that's bad attitude. ẹ ti gbọ́ ẹjọ́ ọ̀tún ẹ ti gbọ́ tòsí ẹ ti ń dájọ́ ẹ ti ń gbèjà ọmọ yín. will you keep quiet. sórí bó ṣe sùn yẹn rọra sùn bẹ́ẹ̀ èmi àwa gbọ́ sókè màá máa ṣe gbogbo iṣẹ́ yẹn kò ní ìdí kí wọ́n ṣiṣẹ́ rárá di onídìí tí mo kàn ní ìlọ́wọ́ ẹ ni pé mo fẹ́ kó máa dún. àwọn ọkùnrin yìí máa máa treat wa anyhow wọ́n á fi wá lẹ́lẹ́ wọ́n á lọ enjoy ara wọn pẹ̀lú ọmọ tí ò tó wa wọ́n ní pé kò sí ọkùnrin náà tí ò ní obìnrin tó ń tẹ́ lọ́rùn èmi tí mo jẹ́ ìyàwó gbẹ̀rọ bó ṣe wà ikùn tẹ́ mi lọ́rùn ẹ̀. mo sọ mo ní tẹ̀mí bá fẹ́ fẹ́ yàwó ìṣọkùnrin ni ìṣobìnrin kó máa wọlé ibi tó ti fẹ́ fẹ́ yàwó. kí ló dé gbogbo ẹ̀kẹ́ tó fẹ́ i travel out ó ń wọ ó ń wọ́ọ̀rì ẹ̀ láti mo ti travel out mo ti lẹ́sìn oṣù. èdè pariwo amẹ́ríkà amẹ́ríkà amẹ́ríkà látàrọ̀ ẹ lọ sí amẹ́ríkà oṣù méjì wọ́n dìbò tún after that kí ló wá ṣẹlẹ̀. ìjókòó. oṣù méjì inú ilé àná ni o ti gbé bàbá ẹ̀ lulẹ̀ lẹ́ẹ̀kínní mo lulẹ̀ lẹ́ẹ̀kejì nígbà tó ń sọ pé mi ò tuntun mọ̀ sí lamẹ́ríkà ó ní ìtọ́kì. ṣé abọ́lùfẹ́ bá mi máa fọ̀ ni àbí aṣọ àbí ó fẹ́ bá mi máa gbálẹ̀ èwo gan ló fẹ́ bá mi mú ṣe nínú iṣẹ́ ilé yìí gangan. Is this a prank? àdẹ̀wí tán wàá tọrọ owó lọ́wọ́ ẹ̀ fún ẹ lọ́wọ́ Mr Ebina. mi ò fún yín lọ́mọ. bẹ́ẹ̀ ó tọ̀wọ́ fún mi lọ́mọ kọ́ ní kó ta ọmọ jẹun ni. ìgbà tó má rì tán títí dèní mi ò fi yàrá ẹ̀ rent gbùmọ̀ ẹ̀ ṣe wà ń lé o. Ah! kàkà kó máa ṣerú lé ọkọ kan kó padà wàá mi kó sínú lórí burúkú bàbá tó ń kàn dẹ́mu ṣe ẹ wojú olóko gèlè mọ́ ye yé òyìnṣẹ́ ẹ wojú olóko gèlè mọ́ yé ó fojú jàrókò lè rẹ̀ ṣọ́ ayé òkùnkùn làwà yìí wọ́n gbẹ́ kòtò sílẹ̀ wọ́n tẹ́ nílé lórí wọ́n pé kó wá sùn lé àní ọ̀tá làwa ń gbé whoa, Ola Kalafi. Kò yé mi mọ́. Ẹ yé mi mọ́ o. Ọ̀tá kọ́kọ́. Níbo la mọ̀ táyé yìí wá lọ? bí àná a ò fura ọ̀gẹ̀dẹ̀ bàjẹ́ àhá ló ń pọ́n ayé ń dojúrú àló ń dá sí ni. òtítọ́ kan kò sí lọ́kàn. ṣé nǹkan tẹ́ ẹ̀ ń sọ fún mi ni pé tí mi ò bá lọ sọ́dọ̀ chief mi ò ní lè padà you're getting it wrong mo sọ pé o ò lè padà sí school tó o bá lọ sọ́dọ̀ chief and mo dẹ̀ tún lè sọ pé o ò lè padà sí school tó bá lọ sọ́dọ̀ chief cause ṣorí chief tó ń wo yẹn òun ni igi lẹ́yìn ọgbà mi o tí mo ṣe jẹ́ lẹ́ni chief ni mo dẹ̀ ṣọ́ọ̀pù yẹ kó yí ẹ ṣorí tó bá dọ́dọ̀ chief ẹ àwọn ọmọ ọlọ́mọ gan mo mọ iye tí chief máa ń fún wọn ká tó sọ pé wọ́n tó jẹ́ ọmọ bíbí inú mi tó bá lọ bá chief tó bá chief ṣeré dáadáa má jẹ́ kí n exaggerate at least wàá mú two hundred and fifty kúrò níbẹ̀ yẹ ọ kò ju bẹ́ẹ̀ gan lọ ókè nsìn yìí tó bá gba two fifty kúrò ń bẹ̀ yẹn tí wọ́n one hundred thousand tó mo lọ sí school tèmi dẹ̀ mọ one fifty tèmi náà fi ṣara rẹ dé ṣé o mọ it's something. mummy so tí mi ò bá lọ sọ́dọ̀ olóyè mi ò ní padà sí school. you are getting it wrong kì í ṣe pé mo ò lè rán ẹ lọ sí school bẹ́ẹ̀ jọ́ níbo lèmi náà ti ń rí owó yìí nǹkan tó yẹ mi fi bo fún ẹ náà. mọ́mì kò dáa o kò dáa o. ta nǹkan tẹ̀ ń ṣe yóò dáa o. ẹ máa gbà mí. no baby what's up jẹ́ ká máa lọ ilé náà. àwọn àbúrò ẹ̀ ń kọ. yàrá sáwọn yàrá yóò sílé wọn ti jáde. Mm-hmm. Mm. Mm. ṣùgbọ́n overnight náà ló ṣàbẹ̀. ìnà mo gbé jà wá fún yín nà. àwọn abẹ́mi gan le o mo ti mu dísù ọ̀nà ẹ̀jẹ̀ kan gègé máa gbádùn eh, ilé pápápá lọ. Banji Banji farabalẹ̀ náà àwọn ní bánjí bánjí. kí farabalẹ̀ kí lélẹ̀. jìnnà ò sọ fún mi náà. wait you guys wait excuse me who is she. ìwọ máa máa stress ara ẹ jẹ ọjọ́ kù máa yẹ ká máa ó ti yẹ. fine i like this. àwọn àti òfojú mi rí rẹ́dẹ̀rẹ́dẹ̀ lélẹ̀ mọ́ àbọ̀ abálọ̀rọ̀ tiẹ̀ ṣọjàrà. má sọ̀rọ̀ sí mi o wá sí kẹjọ fèsì ara yín o torí pé yín sọ̀rọ̀ látàrọ̀ mi ò mọ̀ bóyá o jẹ́rú wa ni wọ̀ ẹ̀ kàn gbá sí mi. jẹ́bí mo ti pàdé ẹ̀ náà orí ẹ̀ ò pé o orí ẹ̀ ò pé rárá ó wà nílé àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ ó tún ṣe rádaràda báyìí ọjọ́ wo ló fẹ́ gbọ́ gangan náà. àtúfọ́kì wọ̀ ṣé mi làkọ ọkùnrin tó ń gbélé dáàdì ẹ̀ ni ẹ wọn náà wò yà ọdún mẹ́fẹ́ sí wọ́n sọ̀rọ̀ sí mi rádaràda báyìí ṣé wọ́n mú ẹfẹ́ sílé. please o máa respect me now. rí i pẹ̀lú gbogbo nonsense tó ń ṣe. ẹ mi ṣáà ti fẹ́ sílé ó bá owó tó àwọn kan náà ni wọn náà bá ń bẹ̀ náà tó lé wọn wọn náà ti bẹ́ẹ̀ nìkan eléyìí ò tí ì mọ̀ bí wọn ló máa lé ẹ̀ wàá play game ẹ̀ nà tó bá já mọ́ ẹ lọ́wọ́ wàá sùn sí i. Ah, ah má ya ahun náà. sọ nǹkan tó ṣe yìí ò rí pé ó bàd rárá àbí. má ya ahun náà. Banji má jẹ́ kó mọ̀ pé gbogbo obìnrin kan náà ń cheat ìkan tí màá fi ojú ẹ̀ rí Banji ìkan tí màá fi ojú ẹ̀ rí má jẹ́ kó mọ̀ pé kò ṣe gbogbo orí báyìí tó bá rí òun náà máa ń cheat ọ̀dẹ̀ mọ́ mi o. ẹ pẹ́ kí ẹ lọ ṣe ti wá àtàwọn ọ̀dọ́ máa ń lọ sí ẹ̀ bá jẹ́ rí. má ṣe é sáré sẹ́. dúró kọ fíìmù náà. Oh, oh, aláwun ni ẹ àwọn ni ẹ ẹ àwọn ni máa ó jowú ni o. báwo a ṣe máa fẹ́ dìbò lókì. irọ́ màmá bu nà ìyáálé ẹ ni mo bá ń bẹ̀ ni. wá ní kó wa máa ṣe bí kíní bí báyìí orí ń ṣe bí ọ̀dẹ́. farabalẹ̀ àwọn ló ń dà láàmú ẹnìkan kì í jẹ́ kílẹ̀ fẹ́ ẹnu ẹnìkan ló nà sí gbà kí ni ìwọ̀n dáfẹ́ nìkan. má ṣe kó stress ẹ jẹ́ ká ṣe kó tó fi ṣe. owó kò mí ṣe mọ́ jẹ. Ah, màá jẹ́ kó wọ ẹ̀ṣẹ̀ jókòó jù. àgbọ̀nsẹ̀ òyìnṣẹ́ ẹ̀ wojú olóko gèlè kásùn ẹ kásùn àsìkò ọ̀wọ̀ èèyàn yìí ẹ hmm. ẹ ojú wọn ló le kókókókókó yìí mo ṣe ń wọn ẹ ẹ ò dá mi pé wọn ò tí ọmọ ẹ àbí ọmọ ẹni kú ó ọmọ ẹni lọ ó ga o. ẹ bá mi sọ̀rọ̀ ọmọ mi dà. mummy ẹ ní sùúrù. ah ní ní sùúrù bíi ti báwo ọ̀rọ̀ ọmọ ni mò ń bẹ̀ so where is my daughter. mummy mummy ẹ máa ní sùúrù náà ni um, in all fairness a rí àmọ́ a rí aṣọ ẹ̀. Ah! ẹni kí ni. mummy mummy ẹ calm down ẹ calm down a rí aṣọ ẹ̀ pẹ̀lẹ́ jẹ́ lára àmọ́ ẹ ẹ mọ̀ kọ́ ló ṣẹlẹ̀ pé ọ̀rọ̀ yìí ó ká wà lọ lára kó pé kọ́lé wa ni. So everything that it takes for us to get your daughter. Hey, kill bá mi so. Hey, ọ̀rọ̀ mo gbẹ́ o. Aṣọ lè rí ẹ̀rọ mọ. Ọmọ dà ọmọ dà ọmọ dà oh mi dà ọmọ mi dà. Where is my daughter? Where is my daughter? Àmà wá àti ẹ̀kọ́ Yẹ́ mo gbẹ́ o. Mo gbẹ́ o. Ọmọ kan ṣoṣo ẹ̀ ṣàánú mi. Yẹ́. kòtò sílẹ̀ wọ́n tẹ́ nílé lórí wọ́n pé kó wá sùn àárín ọ̀tá làwa ń gbé. wọ́n rújú pọ̀ ó lọ́kọ́ lọ́ fi mm. kò yé mi mọ́. kò yé mi mọ́. mọ́mí they are so rest in perfect peace. ẹ wo ẹ má sunkún mọ́ à ń ṣe investigation lọ́wọ́ a dẹ̀ fi dá yín lójú wípé a máa find out irú ikú tó pa ẹwà àti èèyàn tó pa á. ó mà dàka sọ fún mi ẹni kò gbọ́ ó dàka bọ́mọ ẹni sọ̀rọ̀ kó dáyọ̀ lóhùn mo bá ẹwà sọ̀rọ̀ mo pè é mo níwà ṣé ọlọ́pàá tó fẹ́ máa ṣe iṣẹ́ dìtẹ́tìfù tóbìnrinbìnrin fẹ́ máa ṣe ó dẹ̀ wá ṣe mí síwájú ọmọ mi ketí kú sí mi kò dáhùn òun rèé o ẹ wo bí tó padà já sí ẹ wo bí tó padà já sí mo dẹ̀ kìlọ̀ fọ́mọ yìí tó o ṣùgbọ́n mo mọ̀ wípé tó bá jẹ́ pé èèyàn ló wà nídìí ikú ọmọlẹ́wà kóun náà máa di ẹrù ẹ̀ sílẹ̀ torí pé ikú ń bọ̀ àbá kó wá bí igba ọmọ nílé ayé yìí ẹyọ kọ̀ọ̀kan ló máa fojú sunkún wọn. Ah! mami àdàmú. kí ló tẹ̀ ń ṣépè fúnra yín. Um. kàtìkàtì wo ni wọ́n tún wá sọ bíbẹ̀. sorry sorry sorry kò ṣe. my help. How's <laughs> help? Okay, um, you were trying to say something. Mo ń sọ. Ṣé ẹni gbogbo èpè tí ń sẹ̀hún? Àwọn náà ni ẹ ní. Ah. Torí pọ̀ gan-an ni ẹ pọ̀ mọ́ wọn tá à ń wá yìí. Ah, ah. kí ló ń sọ? Ìwọ ọmọ yìí, mo ń kìlọ̀ ara ẹ fún ẹ o. Mo ń kìlọ̀ ara ẹ fún ẹ o. Lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn, ó máa padà jẹ̀bi o. Mo sọ pé kò fura sílẹ̀ fún mi because he is mine. Kò yẹ fi ara balẹ̀ sílẹ̀ fún mi. Tí ò bá ṣe bẹ́ẹ̀, máa pa ìdànù. Eh? máa pa ẹ́ dànù eh? bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. mọ́mì. ìfọ́ àti ibi tá a bá dé do your worst. kẹ́mi fọlọ́yẹ sílẹ̀ fún yín kò bọ́ síbò mi ò lè fi sílẹ̀ fún yín old cargo ni yín náà. ìfọ́ ah! ẹ jọ to tó bá tẹ́ eh, bá fẹ́ ṣe ẹ lọ sí. àjọgán kékeré. àfọlọ́yẹ sílẹ̀ to yín. nǹkan tó bá fẹ́ ṣe ẹ lọ Baba o. ẹ jọ bàbá ìyàládògán jẹ bàbá ìyàládògán jẹ ó máa fara gbàyà ọmọ yìí o wo mo máa dájú ẹ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí èmi ni mo ṣì bí ẹ mo máa dájú ẹ lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn mo ní kó fọlọ́yẹ̀ lẹ sílẹ̀ fún mi fi ọlọ́yẹ̀ sílẹ̀ fún mi. àbú ẹ gbà mí ọ̀rọ̀ ẹnu lásán ni ẹwà um, um. ẹnu ni ẹnu kí ló ń sọ lẹ́nu ẹ. mọ́mí mọ́mí ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀rẹ̀ simple question kan lọ́wọ́ yín ṣé lóòótọ́ ni ẹ sọ nǹkan tí wọ́n sọ pé ẹ sọ níjọ́ yẹn. I said it but mo fi threatening i was just using it to scare her ṣé mo máa wá pọmọ́ tí mo bí torí ọkùnrin torí ọkùnrin. okay at this point at this point mọ́mi a máa ní invite yín wá sí àgọ́ wa kí ẹ wá kọ statement nǹkan tí ó ṣẹlẹ̀ níjọ́ yẹn kẹlẹ̀ wá. listen do you believe i can kill my daughter mommy. my own daughter. with all due respect mommy ẹ dìde. do you believe believe that I can kill my own daughter? kill ló ń sọ wo We understand, but you have to follow us to the station. Get lọ kọ statement. Ẹ máa Hello. You're coming with us. Do you believe that? Mi ò mean now. Mommy, I'll, Hello? Hello? I'm talking. Mommy, iṣẹ́ ọwọ́ wa là ń ṣe. Do you think I'll kill my daughter? We know we are family friends, but this matter is beyond family friends. So I can't kill my own daughter. I can't kill my. I can't kill my daughter. God. Èmi tí mo tún sọ ọ̀rẹ́ fún yín tí ah, could it be? Ṣó lè jó òótọ́ ṣá? Kí Tori ọkùnrin ah, i hmm. don't think it's possible or what do you think. kí n má parọ́ fún ẹ ah, èmi gan rò mo rò tí. but at the same time ṣe inú ayé iná kan la wà ní tó yẹ pé oríṣiríṣi kan ló ṣẹlẹ̀ ó ṣàmú oríṣiríṣi case ti àti handle hmm. at this point in time èmi feel pé the best thing to do is kí a interrogate mama dáadáa you know tá interrogate mom even if we have to put a little torture. Yeah. You understand? Put a little pressure on her. Let's get the facts. By so doing, then I'm be time. Yes, that's true. Calling ah. phone Rashid, like, ah. this matter is getting complicated. I don't, I don't know. It is complicated, actually. We have to do the info. Yes. We need to interrogate her. Yes. Shanumi, Shanumi, Toripe, mi. ole pé mi ò lè wo ṣùṣù kí n pamọ́ tí mo látìgbà tèmi àti ní argument she left the house and went to Banji's house. Banji ta ni Banji. her boyfriend. okay. ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe ń sọ yìí kó ṣe bọ́rọ̀ ṣe rí lẹ̀ ṣe ń sọ yìí I know what I'm saying. Eh? okay um, mommy. Uh, in all honesty, kí ni ìbáṣepọ̀ ẹ̀yin àti olóyè ní èyí tí ó da ẹ̀yin àti ọmọ yín ẹ pọ̀? I like to know, ṣé olóyè ò tí ì ni? Okay, I'll be completely honest with you. Ó níyàwó. Ìyàwó àtọ̀gbọ́n wọn ò sí nílùú ẹ̀ they live abroad. Hmm. ìgbà tí bàbá ìwà kú I didn't have anyone and you know oh, obìnrin ni mí at times you need companionship. Hmm. èmi àtolóye àbẹ̀rẹ̀ sí ní ìrẹ̀ àwa mi mọ nǹkan tó dáa ẹwà àtolóye pọ̀ because ọmọ tí mo tọ́ Mm. tí mo dẹ̀ fi gbogbo nǹkan kẹ́ kò ṣáláì nǹkan tó dára ní ìmọ̀ tó pa wọ́n pọ̀ tó fi ń ṣe wọléwọ̀de ọjọ́ tá ń sọ yìí mo kàn halẹ̀ mọ́ mi mo halẹ̀ mọ́ ìgbà tí mo rí pé ọmọ mi ò tiẹ̀ tiraka kò tiẹ̀ tijú pé èmi àti olóyè ní nǹkan tóun náà dẹ̀ tún bẹ̀rẹ̀ sí ní lọ́wọ́ lóye mm. it was just an argument. mami um, ṣé ẹ fi ń dàbí lójú pé gbogbo nǹkan tí ẹ sọ ọ̀sán bó ṣe jẹ́ gẹ́lẹ́ ni. ó um, tún yọjú sí. I don't want to stay here, please. I'll be back. I don't want to stay here, please. ẹ ṣàánú mi ẹ ṣàánú mi. Ah. ìyàlẹ́nu ló jẹ́ pé olóògbé tó kú fóònù àti aṣọ ẹnìkan la bá níbi tán pa sí. òkú ẹ̀ ń kọ́. a ò rí mi ò rí òkú ẹ̀ rárá sà. ok ok ok uh, open phone ẹ okay. kó wo last call to make ọ̀ọ́yàn tó pé wọlé tàbí message to send sí last. ah sir èèyàn kan ló wà ní kọ́ lọ́gẹ̀ wọ́n ti dìlítì àwọn tó kù táwa lẹ́nu yẹn. Banji Banji lorúkọ ẹni. Banji ok copy number. yẹn tó bá ti copy ẹ kẹrìpẹ track number? yẹn within twenty four hours kẹrìpẹ arrest ẹ within twenty four hours. ok sir. Yeah. Akọ́nsẹ́ orin ẹ wojú olóko gèlè mọ́ àpọ́nsẹ́yẹ òyìnsẹ́ ẹ wojú olóko gèlè mọ́ yé ó fojú jàrókò lè rẹ̀ ṣọ́ ayé òkùnkùn làwà yìí wọ́n gbẹ́ kòtò sílẹ̀ wọ́n tẹ́ nílé lórí wọ́n pé kó wá sùn lé àní ọ̀tá làwa ń gbé dojú pọ̀ ó lọ kọ́lọ́ fi. Ah, you know what mo ń rò kankan o. ok kí ni ẹ. èmi wò pé ká invite Banji oh, sorry o o mẹ́tò jẹ́ Banji eh, nígbà tí mo interrogate mọ́mí tán wọ́n dárúkọ Banji kan fún mi wọ́n ní pé eh, ìgbà táwọn àti ẹwà jọ ní àwọ̀ tó kúrò nílé wípé ọ̀dọ̀ Banji yẹn ló kó lọ and Banji yẹn is supposed to be ẹwà's boyfriend. Yeah. So I think we should invite him over for interrogation. Yes, yes, that's true. I think we need to invite him for interrogation. Definitely, then let's that's bring the to best Let's bring to Afi. Jẹ́ kí n mú kí n lè wọ́n fún sí. Ayé òkùnkùn la wà um, girlfriend It is so sọ fún mi lè pẹ́ wá, familiar. mi lè wá, báwọn àṣẹ hmm. So you ni pé màmá ìwà ń parọ́ nìyẹn. Ah, yes because okay bóyá wò ó màmá ẹ̀ wá ti jẹ́wọ́ wọ́n ti sọ pé. wọ́n ti mẹ́tò pa. ẹ pé ìwọ ló pa ah. yes pé because bó ṣe kúrò lé ọ̀dọ̀ ẹ ló wá ibo dẹ̀ mọ́mọ́ pa ni. Ah, ọgọlọgọ ẹ má ṣe báyìí ṣùgbọ́n ẹni tí kan bá ṣẹlẹ̀ sí kò ní wà ní right sense. ìwọ dẹ̀ ni wọ́n máa sọ fún àwa pé nǹkan ṣe nìkan báwo ni èmi ṣe wà ṣọ́ yín pé nǹkan máa ṣe wọ́gán lọ. kẹ́hìn tó lè mi aṣọ tó lólùfẹ́ mi lè dá sọ mi lè pa even gan ẹ dá sọ àfẹ́sọ́nà mi láti wẹ́ mo pé ah, ọlọ́run mo nífẹ̀ẹ́ wa gan story tó ti plan kalẹ̀ kó máa gbé fún wa nìyẹn ọlọ́pàá ló bá sọ̀rọ̀. mo nífẹ̀ẹ́ ọmọdé kan ni at least mo ń plan láti propose ẹ̀hún next week mo lè pa àwọn ọ̀rẹ́ mi kẹ́kọ̀ọ́ fáwọn mo ti rárẹ̀. o ní jẹ́wọ́ láyé ò lè jẹ́wọ́ ah, bó ṣe act yìí good gan because for more wey dey tí ó pa bí girlfriend ẹ̀ bíi mẹ́fà ní last two months ó act make jù ẹ lọ aṣọ ah, tí ò kí ń ṣe tuntun ọtí ah. ọwọ́ ìjàmbá bẹ́ẹ̀ ọ̀ bàjẹ́ oh ọlá ẹ̀ kò ní bẹ́ẹ̀ jí wọn ìyá ló máa bẹ́ẹ̀ jí. òkè nà mí láti ní di next year nǹkan tí màmá tó lọ́dún yẹn kó pa ah, nǹkan tí ẹ sọ fún mi tẹ́ fi mú wa kọ́ nílé yìí o ọ̀rọ̀ àwọn ọlọ́pàá. kí ló ń ṣe náà kí ló tó ń bára jẹ́. ayé máa burú o báwo ló ṣe máa pa Bánjí àbí ṣó commit suicide ni ṣó para ẹ ni. Um, you know what see mi ò fẹ́ kó rojú because ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí sìn it could be either ways ó lè jẹ́ pé Bánjí commit suicide ni ó lè jẹ́ pé wọ́n pa ni àmọ́ àwọn ètò dá mi lójú jù ni pé ó possible kó jẹ́ kó commit suicide ni mo bá àwọn boys yìí ṣe máa ń ṣe náà ó lè ti wò pé ọwọ́ pálábá wọn ti ségi and the only way to cover his track ni kó commit suicide so I don't think you should worry yourself about this. what a wicked word but nǹkan kan sọ sí mi lọ́kàn. kí ni ẹ. ṣé o rántí pé ọmọ ọ̀dọ̀ Mrs. Ajenifuja wọ́n sọ fún wa wípé ìyá ẹwà àti ẹwà wọ́n ń jà tóbi olóyè so mo feel pé ká bring olóyè sínú kéèzì yìí wọ́n máa ní nǹkan láti sọ. So We need to interrogate him. Yes. Um, I think you have a point. If you think we can invite uh, Oloye, I think it's a very good idea. Yes. Let's spring to action immediately. Eh, okay, written. Uh, mo kí n kú iṣẹ́ takuntakun tí ẹ̀ ń ṣe bọ̀ síbẹ̀síbẹ̀ náà àti ilé mọ̀pádì ẹ̀yìn ńlá nù tí ẹ̀ bá sì ń bọ̀ a gbọ́dọ̀ máa wọn á òkun síkà tí wọ́n ń da ìlú ìrú a gbọ́dọ̀ gbìyànjú ìpè àrí wọn mú they must be brought to book mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká mọ ibi tí wọ́n pa ọmọ yìí sí àwọn tí wọ́n pa kí ló fà á tí wọ́n fi pa mo fẹ́ kẹ́ iṣẹ́ ẹ bí iṣẹ́ gan káwọn aráàlú wà ní gbẹ́kẹ̀lé nínú wa pé lóòótọ́ là ń ṣiṣẹ́ ọ̀dọ̀ ẹ̀yin méjì náà mo gbàgbọ́ jù o mo dẹ̀ ń pẹ́ máa ṣiṣẹ́ yẹn so please ẹ ràn mí lọ́wọ́ division wa yìí kàn dẹ̀ nígbàgbọ́ nú ẹ̀yin náà torí tẹ́ bá ṣe láṣeyọrí orúkọ yín náà ò ní parẹ́ pẹ́ ṣe please mo pé àwọn ìpèníjà pọ̀ níwájú yín ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gbogbo ọ̀nà tẹ́ bá fi lè ràn yàn lọ́wọ́ máa fi support yín tẹ́ bá wá ní nǹkan tẹ́ fẹ́ bá mi sọ please i'm with you. Um, sir lákọ̀ọ́kọ́ náà ẹni tí à ń sọ̀rọ̀ yìí Um, colleague wa and ikú ẹ̀dọ́ ìdùn wa tí a bá padà mọ ìdí ikú tí ó pa colleague wa á jẹ́ wípé àwa náà àṣẹ um, ẹni tí aráàlú lè gbọ́kàn tẹ̀ so gbogbo nǹkan tí ó bá tèkọ́ a láti rí i pé a wádìí gbogbo ilé ìkọlù àbáṣe thank you so much. and anytime tẹ bá need attention please come. wọ́n tẹ́ nílé lórí wọ́n pé kó wá sùnlé àríyàn ta là wá ń gbé ojúbọ olóko fi yé mi mọ́ kò yé mi. láwọn ṣe ní ilé mi tá lẹ́yìn. ṣé house of mrs ajenifuja kọ́ ni. Ah, ah, ẹ wá kí ló ṣẹlẹ̀ kí gbogbo drama yìí náà kí ló hápù gangan sí. drama olóyè ǹjẹ́ ẹ mọ ẹni tó ń jẹ́ ẹwà. ẹwà mo you are under arrest for the murder of Ewa. Ah. ah. yes and you have every right to remain silent because everything you say will be used against you. a nílò yín lágọ̀ọ́ wa. ẹ jẹ́ change. Mr. Man you better respect yourself. èrè pé ìgbà tá a wọlé àbá yín but if you are proving stubborn you have yourself to blame please move now Hmm. And you too. You too, Bubo. Hey, put it down. Emi, ò dúró síbẹ̀ yẹn o ibi ìbàdàn máa dúró sí tí máa dúró síbẹ̀ yẹn máa dàbí dókítà. mi lọ sótẹ̀ mi lọ sótẹ̀ mi lọ. Eh, eh, tá bá ti dé France tá bá ti dé France tá ti lọ sí Turkey àmọ́ eh, wa lọ rí Buhari tá bá ti rí Buhari tán àwọn amú alọ́sọ́dọ̀ Ọbásanjọ́. gbogbo wọn náà lórí <laughs> Ọlọ́run àwọn dókítà sì sọ wípé ó lálàáfíà ọlọmọ bí ọ ní. máa ń sọ wọn ìṣayé báyẹn. àìsàn ọmọ mi. Ah, mami wọn ń ṣayé báyìí. ọmọ mi ó lálàbí àṣàánú mi ọlọ́run mọ́ fún ọmọdé mi láàmú. màmá ah. sọ fún wọn pé ah ìkọ̀tẹ̀sí lánàá yẹn ò dáa kò dá wọn ń ṣayé báyìí èsì máa máa ṣe báyẹn èsì eh, máa máa ṣe báyẹn. dákẹ́nà eh, èsì máa máa ṣe báyẹn kò dá o kò dá eh, mi láìkí ẹ òtí ah, ah. tó bá irú ọ̀rọ̀ wo nìyẹn mi láìkí ẹ o màá sọ tí bá ti débẹ̀ màá sọ ẹ má ṣe báyẹn. ẹ mi ṣàdúró síbẹ̀ mi ìdẹ̀ lọ sótẹ̀. ọmọ mi lálàáfíà ọmọ mi lálàáfíà ọmọ ọmọ dàbí ọmọ ọmọ dàbí láàbù. mi tẹ̀lé rí. olóye I am not smiling inú mi ò dùn rárá nítorí ẹni tí à ń sọ̀rọ̀ yìí colleague mi ni hmm. ọ̀rẹ́ mi ni. obviously ọlọ́pàá ni so mo rẹ́dí láti ràn yín lẹ́wọ̀n mo ṣetán láti ràn yín ní ẹ̀wọ̀n tí ẹ bá ṣetán láti ràn mí lọ́wọ́. olóyè kí lè mọ̀ nípa ikú ẹ wá. ṣẹ́rí bí mo ṣe wà yìí lóòótọ́ ni pé èmi àti ìyá ẹ wà á jọ àjọ lájọṣepọ̀. I don't care. Go ahead. And at the same time mm-hmm. èmi àti ẹ̀wà náà nígbà tó bá ṣe pé àjọ ń àjọ ń já àjọ ń jáde àmọ́ yóò ní kejì ń pa. <laughs> So in a nutshell olóyè ẹ̀ ń bá àti ìyá àtọ̀mọ́ ẹ̀ ń bá wọn lájọṣepọ̀ ẹ̀dẹ̀ sọ pé ẹ lè dé ìràpá ṣé ẹ̀yin lè fi bible fi búra pé nígbà tí a wá sílé láti wá arrest yín a bá ọmọ ọ̀dọ́ wọn lé ah, how do you explain that. ojú kòkòrò ni ojú kòkòrò ojú kòkòrò ojú kòkòrò tó wà lórí mi nìyí ojú kòkòrò ni ah, àmọ́ ọ́fíìsà mo mọ̀ pé tí n bá bọ́nú eléyìí mi ní dọ́rẹ́ wò èmi gan mo tẹ̀tí wá mọ̀ báyìí pé nǹkan tí o. o lè bọ́nú ẹ̀ wàláì o lè bọ́nú ẹ̀ yes o lè bọ́nú ẹ̀ ó dẹ̀ dáa pé ah no no no ẹ̀wọ̀n ń ṣe báyìí sí ẹ ẹ̀wọ̀n ní pé kò súnmọ́ òun fẹ́ ọ̀gẹ̀ no as long as you're not ready to tell me what the truth is ẹ̀wọ̀n ló fi ṣeré yẹn you know what and i'm ready i am ready to tell you anywhere you know what I think you should even get your lawyer. Get a competent lawyer. I'm a party call. Imagine could it be your lawyer? But you told me you were on protection and now you are pregnant. Can you please tell me something? Will you shut your mouth? She imiati femi shakiri ṣakéré jù láti bímọ ṣó òponu. sori àtọjú àtàrà ẹ kò sí ìjọba ìyọlẹ bí sáré. lórí ilé mo ti wù láyọ̀ mo dẹ̀ máa sọ láyọ̀ tí ò dẹ̀ sí nǹkan kan tẹ́nì kankan máa ṣe. mi ò mọ tó wà lórí ẹ̀yìn ọkùnrin sí tẹ bá ti rí o ó parí. kò yé mi tó ń sọ àdónà bóyá kò rí pété. wọ́n á sì mí bí ẹni àtànù. ọ̀nàrẹ́bù ti pàṣẹ o. Um, this is what we call game. bàbá yín po wèrè o. ikú tó pa ọwọ́ wa ló wà. ìwọ gan ló yẹ kó kú. kí la lè ṣe. I am here to confront you. ò fẹ́ rí wèrè. I wish I can just turn back the hands of time. Like I am responsible for your sadness. Has come to a complete stop. Can you ní ìgbẹ́ kínkín nílé tí a ò gbòdì. Tójú bá kúrò dẹ̀ ọkàn mi kò wọlé. Olóṣèlú lè gẹ́ ṣe mú mi máa bójú ẹ̀ jẹun. Awí fún ni kó tó dá ni, agbájá káàdì ni. Ó tọ́ ni, ẹ ra yìí. Wà á dògán tí tiẹ̀ e ti ta ní ẹ́, e, oríṣiríṣi igi náà ti tò sábẹ́. Èmi tó bá pa mi ò ní kú. Ìjẹ́ fẹ́ yẹ̀ Muslim, My heart. ẹ tán. Ṣé ibi máa ń tù tìyàwó ẹ̀ kì ojúlé tutù òṣòro pọ̀ lábẹ́ aṣọ rẹ̀. tó obìnrin láti mọ bó ṣe máa ṣe gba ẹni ọkọ. ọmọdé ò mọ̀ kú ó ń pọba lọ́kọ ìyá òun. bèbí bèbí sọ pé àyà ọmọ kékeré ni wèrè bí sí. o ní ọmọ kékeré sọmọ kékeré lẹ́nu tí wọ́n sójú ẹ̀ lọ sójú mi lọ. kí ló fa àpàṣẹ ẹnu jù báyìí. apá ẹ̀fọn yẹn àwọn ẹ̀fọn yẹn máa ń mú báàtì wá bí ìgbà tó bá mú báàtì tó fi ń náyàn làwọn ẹ̀fọn yẹn máa ń ṣe àbí àwọn ẹ̀fọn yẹn máa ń gbáyàn lẹ́sẹ̀ ni. ti ẹ̀dùn pò bẹ́ẹ̀ ni yín ọ̀rọ̀ owó lè jọ yéra wa hmm. bẹ́ẹ̀ ṣé ń wò mí ìyìn lè dá yẹn pa èmi kọ́ ọmọ pẹ́ wa ìyìn mọ nǹkan kan pa rẹ̀. Hmm. o ò mọ kankan ń pa ẹ o fẹ́ gbé mi mọ́ra àbí o ò mọ kankan nípa ikú ẹwà sọ fún mi kí ló wá dọ́dọ̀ olóyè àti pé ṣé o fẹ́ sọ fún mi pé o ò mọ̀ pé màdáàmù ẹ àtolóyè wọ́n ní kankan papọ̀. Hmm àbí o fẹ́ sọ fún mi pé ẹwà tó jẹ́ ọmọ màdáàmù ẹ̀ àti olóyè náà wọ́n ń fẹ́ra wọn sọ fún mi náà. ẹ wo tí n bá sọ fún yín pé ìmọ̀pọ̀ àti màdáàmù ń fẹ́ra wọn mọ̀ parọ́ ni ẹ sì ti ní kí n jẹ́wọ́ gbogbo tí n mọ̀ yìí ní parọ́ mo mọ̀ dáadáa pé àti màdáàmù ń fẹ́ra wọn ṣùgbọ́n ìmọ̀pọ̀ olóyè ń fẹ́ra wọn bí èbá ṣèjọ́ tóun àti màdàmú ní gbọ́n mi sí omi òtó tí ń bára wọn fà á ìjọ́ náà mo tó mọ̀ pé wà ń fẹ́ olóyè ṣe ẹ̀sìn wàá rí nípa àtọ̀dọ̀ olóyè tẹ́ ẹ bá mi hùn ọ̀rọ̀ dúdùn ló gbé mi débẹ̀ nítorí pé olóyè ti ṣèlérí fún mi pé tí ń bá ẹ fẹ́ àwọn àwọn yọ mí kúrò lóko ọmọ ọ̀dọ́ tí mò ń ṣe ẹ̀yin náà sì mọ̀ gẹ́gẹ́ bí obìnrin pẹ̀lọ́jọ́ orí mi tí mò ń rè fàgbà ara sọmọ ọ̀dọ̀ kí n wá rọ́kùnrin kan kọ́ bá ń sọ̀rọ̀ tútù bí olóyè ń tí ó sì tó ní ṣe ń jì díẹ̀ lọ pàápàá jùlọ wọ́n tó wá ṣèlérí páwọn ọ̀tọ́jú mi ló gbé mi débẹ̀. kí olóyè lè tọ́jú ẹ ló ṣe decide láti pa ẹwà tó tún rope madam ẹ ok o fíìl pé tó bá rope madam ẹ ó máa lọ sẹ́wọ̀n olóyè awáráyè tọ́jú ẹ dáadáa. ìpààyàn èmi kì í mọ̀ pa. ọ̀rẹ́ o ò tí ì rẹ́dí àti jẹ́wọ́ tí ìyá bá jẹ́ dáadáa tọ́wọ́ ìyá bá bà ẹ̀ wàá jẹ́wọ́. ìmọ̀ kankan pa rẹ̀ dárò. kò tó sílẹ̀ wọ́n tẹ́ nílé lórí wọ́n pé kó wá sùn lé àárín ọ̀tá làwa ń gbé. kí ló ṣẹlẹ̀? <laughs> ọ̀rọ̀ nípa kéèsì yìí ni ah, ó ti sún mi like o oh, lè believe pé àwọn kan tẹ omi lẹ́nìí and I don't know where that is coming from I don't know. Wait, àwọn kan tẹ̀lé? Yes. That's the same thing that's been happening to me recently. Really? Yes. I mean, uh, you know what? Ah, uh, this one in time. Kó má lọ jẹ́ pé bí a pé àwọn tí wọ́n pa ẹwà náà ló ń lépa ẹ̀mí àwa náà. àwọn náà ló máa jẹ́ yes. tó bá jẹ́ bẹ́ẹ̀ èmi ò sáyẹn fún iṣẹ́ ọlọ́pàá pé máa tàtibẹ̀ kú o kò tó wá ń ṣe deliberation tí mo wá mọ̀ yìí o. ah you know what eh, ó dà pé gbogbo nǹkan tí mo ti ń rò i think it's now high time i activate it ó dà pé mi máa resign. resign. Yeah wo èmi ò lè wá gba ikú oníkúkú o at this point in time i've made up my mind i mean i'm resigning. do you think that's the best option. wo uh, that's the only option i have right now. it's not working. ikú ń pa ní lọ́tún ló sì yẹ. ìrókò olúwere ń wo àwọn fúnra. mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ mo dúpẹ́ tó ọmọ ọmọ mi lára dá ah wo mo tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí i tó dé gbìyànjú mi ládé ọkọ mi tí wọn sọ mí lóko tí èsì tèmi kí wọn máa sọ pé ẹwọ ìyá wèrè ní lọ ah mo dúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run ah, ah, ṣé o. Ah, màá mi wéré bíi ti báwo ṣe bókọ rẹ mi lásán ni. máa wò bó o ti ń wò ni ebi ṣùṣubú ló ṣubú làbádé ilé ìwòsàn ńgbà dókítà ọmọ sọ wọn ló rí ló fi gbálẹ̀ orí tó fi gbálẹ̀ ló bá bẹ̀rẹ̀ kàtàkàtà kèmí èsì nǹkan kékeré àmọ́ mo dúpẹ́ tí ò jẹ́ kí wàhálà mi ọjà san. complain o tábà lè tètè ṣe kó tó yẹ ká ṣe ọ̀gá máa complain tábà lè tètè ṣe kó tó yẹ ká ṣe ọ̀gá máa complain ẹ jọ fún mi ní kíní pípa táwọn ọ̀gá sí. kí ló ṣe arábìnrin kí ló ṣe. kí ló ṣe. kí ló ṣe lédi yẹn. bá ṣe ń bọ̀ ó wò wá the next thing ó dẹ̀. I don't know why is she running but ìgbà tó rí àwa méjèèjì ni ó kàn déédéé sá. okay. inside. yes sir. statement ti lady tí ó jáde lẹ́ẹ̀kan ẹ̀ kó ló di pa wọlé yẹn. statement ti okay let me have it. dókè olúfàdé. okay okay let me. it is the this is the file. Yes, Uh, obviously. kò sí kò sí níbẹ̀ náà. ó wà ń bẹ ẹ check ẹ. no ah, are you okay. is there. onígbé kí n check ẹ is there ó yá wá jáde fún mi náà. Ah, báwo ni báwo ló ṣe máa ń sáré disappear sínsìn. ló dé kí ló dé orí tó kẹ́. nǹkan tí mo bá ń police station tí mo lọ ó bá mi lérò gan-an. police station ebi mo ní ọmọdé bẹ́ẹ̀ mọ́ ó sì wá ayẹlẹ tí lápá báyìí nítorí ọlọ́run ẹn kí ni torí mbẹ. ẹ mọ mi nǹkan tèmi ṣàmọ ni wípé a ní láti kó kúrò nílé yìí a gbọ́dọ̀ kó kúrò o ah, nínú ilé a lè dúró síbi bá a gbọ́dọ̀ kó kúrò. kó kúrò nílé bẹ́ẹ̀ ni mami ah. bẹ́ẹ̀ ni a máa kó kúrò ni ah. a máa kó kúrò. wọ́n lọ wọn ṣàánú mi ká tó kẹ́. ẹ chief àwọn pèsè mi máa dọ̀dọ̀ yín lálẹ́ ẹ máa rìn ẹ máa rí wọn lálẹ́ ẹ máa rìn ẹ máa rìn wọ́n máa dé gbogbo àdúgbò yẹn wọ́n máa cover ẹ̀ thank you sir thank you sir màá jí sẹ́sà. Ah. ọ̀gá. yes. báwo sir. báwo ni. Ah, ọ̀gá first and first um, I must say you've been a good man to us. Yeah. I mean láti gbàtọ́ ti gbé wá sí division yìí to be very honest ẹ máa ń support wa pẹ̀lú everything ìdí rẹ̀ tí mo ṣe wò pé ó ní ojú ìgbésẹ̀ tí mo máa gbé tí ẹ bá gbọ́ pé mo gbé ìgbésẹ̀ yẹn láì fi tó yín létí ó máa dùn mí gan ọ̀gá mo ti pinnu láti resign kúrò níṣẹ́ resign. yes sir. o ṣàìsàn ń ronú kòtò pé o ti take eh, decision pátápátá. mo ti ń ro ti ṣe díẹ̀ but mo ti make up mind mi rẹ ni. Uh, mo ti prepare resignation letter mi it's just for me to tender it but mo ní kí n fi tó yé létí náà kó tó take action sir. I uh, bet um, kay ah, nírú àsìkò tá a wà yìí kò yẹ kó resign àwa gan tó ń rí tá a débi tá a dé yìí a pàdé àwọn ìpèníjà tó pọ̀ we face a lot of things and ìwọ dẹ̀ ni wàá rí pé mo ṣe mú ẹ mo mú ẹ bí àbúrò mi ni mi ì mú ẹ bí ẹni tó ń ṣe lábẹ́ mi rárá nítorí pé mo rí pé ọjọ́ iwájú ẹ̀ dáa tó bá ń tó bó ṣe ń ṣe dáadáa lọ àti dig ẹ kò kò ṣe nǹkan tó lè pẹ́. ọ̀gá inú mi dùn pé ẹ̀yin náà sọ pé ẹ mọ̀ mi gẹ́gẹ́ bí àbúrò nítorí pé èmi náà gbọ́dọ̀ wùwà bí ìwà àbúrò sí ni mo ṣe pinnu láti wá sọ fún yín mo ti make up mind mi mo fẹ́ resign sir. <sighs> bet iṣẹ́ tó wà lọ́wọ́ ẹ̀ tó ń ṣe ń lọ nǹkan mi ò dé nígbẹ̀kẹ̀lé inú ẹnìkan tó jù wọ́n nìkan lọ. i'm sorry sir. I have to resign. Ah. K. Àbí àbí ẹ̀fọ́ K ó lè ní koríko nínú sá. Ẹ̀dú fẹ́ resign. Mo dẹ̀ ó ní mo bá sọ̀rọ̀ àṣírí tó pọ̀ jù nípa ìwádìí tí wọ́n ń ṣe. <laughs> Ah! Ah! Ènìyàn bàbá mi bẹ́ẹ̀ sọ So, Hello, Officer K. Yes, sir. Ẹ ṣọ́ pé tí mo bá wá síbẹ̀ yẹn kò ní sí any problem. Ṣé mo save? Ah, irú ń bà mí ni òun mi fẹ́ wàhálà o. Okay, sir. Ẹ máa rí mi láìpẹ́ sá, mo ti bọ̀. He'll be here soon. Oh, oh. ah. Báwo. Rárá sá. Okay. Sá. Ṣọ́ọ̀bù pé mo dá ẹ dúró. Rárá sá. In fact, èmi nínú mi dùn jù pé o gbégbésẹ̀ to tó ronú pé o fẹ́ And nígbà yẹn gàgàgà kí ló fà tó fi ronú pé mo fẹ́ fi ṣe ọlọ́pàá sílẹ̀? Níwọ̀n to ní ọjọ́ iwájú tó dáa gan. Kí ló rò débẹ̀? Ẹ um, sà, uh, lákọ̀ọ́kọ́ náà, mo fẹ́ tọrọ dán ẹjẹ́ sọ pé kẹ́ má bínú sí mi pé mi ò complain fún yín nígbà tí mo fẹ́ gbé ìgbésẹ̀ tí mo fẹ́ gbé tẹ́lẹ̀ àmọ́ ó nídìí tí mo ṣe fẹ́ gbé ìgbésẹ̀ yẹn ẹ mọ̀ pé lórí ọ̀rọ̀ ikú ọ̀fíìsà ẹwà adínifujà yìí àti rí àti mọ the actual person tó pa yeah. and for this reason a lot of things ni ó ń ṣẹlẹ̀ lára àndùwà àti gbogbo àná tí à ń fi ojú finlẹ̀ mo notice nǹkan kan pé ìjọkọ̀ èmi àti officer Britney a jáde lọ ní assignment a padà dé ọ́fíìsì bí ó ṣe rí arábìnrin kan arábìnrin yẹn sá hmm. mo notice pé Britney gan fúnra rẹ̀ gan ìwọ̀wà sí ẹ̀ ìṣesí ẹ̀ ìsọ̀rọ̀ sí ẹ̀ lásìkò gbà yẹn owó bẹ̀rẹ̀ sí ní bá mo wá wò pé akí ló lè máa ṣẹlẹ̀ ìdí rèé láì sọ fún officer Britney mo lọ síbi tí wọ́n máa ń kọ statement mo wá wá gbogbo àwọn tó wọ́n ti kọ statement lọ́jọ́ yẹn mi ò rí statement arábìnrin hmm. lẹ́yìn ìgbà yẹn mo wá bẹ̀rẹ̀ sí ni máa wo Officer Britney fúnra rẹ̀ mo realize pé bíi pé kó má tó àsìkò fún láti kúrò lọ́fíìsì kó sáré kúrò lọ́fíìsì and all so mo notice a whole lot of things nígbà yẹn ló bá decide ok mo fẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ gangan ni mo ṣe ní pé kí n dàbí ọgbọ́n pé mo fẹ́ resign nígbà tí mo bẹ̀rẹ̀ sí ń ṣe àwọn ìwádìí kan mo rí i pé ikú late officer Shewa Ajenifuja àti ọwọ́ officer Britney ló ti wá. bẹ́ẹ̀ ni. how come. báwo ni mo ṣe mọ̀ obìnrin tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ní pé orí Britney ó sá obìnrin náà ló jókòó yìí hmm. ìdí rẹ̀ tí mo ṣe mú wá nígbà tí mo wá bẹ̀rẹ̀ sí ni máa tọ ẹjọ́ yìí lọ mo wá ọgbọ́n mo fi get contact yìí arábìnrin yìí mo rí mo béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ nígbà tó máa ṣàlẹ́ ọ̀rọ̀ fún mi ah, ọ̀gá ẹ̀wọ̀n wọn ní ẹnu nípọ̀n láti ń bọ̀ pọ̀. arábìnrin ìjọ ṣe lè ṣàlàyé díẹ̀ fún wa. lóòótọ́ ni wípé mo mọ̀ nípa ikú olóògbé. bẹ́ẹ̀ ni ó yẹ kí n ti wá àmọ́ èmi náà ara mi ò yá for a while mo ṣe wà òkè mi lẹ́yìn tara mi dẹ̀ wá yàtọ̀ mo gbé ìgbésẹ̀ láti wá sí station kí n wá sọ nǹkan tí mo mọ̀ ọjọ́ yìí ni mo sá àti gba yẹn ni wọ́n ti lépa ẹ̀mí mi àmọ́ wọ́n ti fi mí lọ́kàn balẹ̀ pé nǹkan kan ní ṣe mí ni mo ṣe wá nísinsá ní alẹ́ ọjọ́ kan mo lọ sí ilé ijó mo lọ sí club ìgbà tó wá ṣe díẹ̀ nígbà tá a ti wà ní club ni mo wá rí pé àwọn ọlọ́pàá wá burst club yẹn wọ́n bẹ̀rẹ̀ sí yín ìbọn oníkálukú wá bẹ̀rẹ̀ sí sáré oníkálukú bẹ̀rẹ̀ sí sá àsálà fẹ́mi ara wọn èmi náà dẹ̀ sá inú igbó ni mo dẹ̀ sá lọ. Thank you. ṣùgbọ́n láti ìgbà tí mo ti wá rí i pé ehm, bó ṣe wo arábìnrin yìí jọ ẹ̀ ó possible kó jẹ́ pé life arábìnrin yìí ó máa wà in danger. nígbà tí ó sọ story yìí fún mi tí mo gbọ́ ẹ̀rù bà mí wọ́n wò pé ah, ah ìyẹn ni pé ikú là ń bá sùn ikú là mo kàn wọ́n pé ah àṣé ikú là ń bá ṣiṣẹ́ lọ́fíìsì tí Britney bá lè pa ọ̀rẹ́ ẹ̀ colleague ẹ̀ tá a jọ ń ṣiṣẹ́ then how much is my life ìyẹn ni pé ó lè dẹ́ tèmi náà lè gbọ́dọ̀ ó lè pa mí because kò yé mi at, at this point in time mo yẹ sọ pé okay ẹ a ní láti gbé ọ̀rọ̀ yìí wá sí ọ́fíìsì àmọ́ kí ó tó di pé a máa gbọ́rọ̀ yìí wá sí office because it took a while láti lè convince arábìnrin yìí pé we will protect her mo wá realize pé ó dà pé gbogbo cause nǹkan nǹkan gbogbo ìgbésẹ̀ Britney àti rí pé òun eliminating eyewitness ni wà á take care upon myself wípé ok ní láti resign but unfortunately mi ò lè sọ fún yín gbà yẹn pé nǹkan tí fẹ́ ṣe ni because there was no time mo ní láti protect life lady ni mo ṣe ní kókè kí n bẹ̀rẹ̀ sí ni máa ṣọ káàkiri thank god i was doing that thank god bí mo ṣe máa ń ṣọ as usual lánàá lánàá mo kàn decide láti tail movement Britney gangan fúnra rẹ̀ ni ni mo bá tail movement ẹ̀ mo bá tẹ̀lẹ̀ sí direction ibi tí arábìnrin yìí ń lọ ah, kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ làbá débi kan the next thing Brittany fẹ́ attack ẹ̀ ó fẹ́ pa wow thank God I was with my gun as at that time fire tí mo máa fire báyìí ọ̀tá àbọ̀n ṣèṣì bá òun fúnra rẹ̀. ẹ lákòókò náà mo kí ẹ kú iṣẹ́ takuntakun lọ síbẹ̀síbẹ̀ ènìyàn máa ṣòro ṣé pé nínú wa náà ni ènìyàn ká wà ọmọ tó jẹ́ pé òun là ń sọ gbogbo nǹkan lé lọ́wọ́ òun náà la mọ ní ṣe ni ó ń lo sìkà tó sápamọ́ sí kọ̀rọ̀ èèyàn tá a gbójú òkun lé tí ò jẹ́ ní agba ènìyàn tá a finú tá pé kó kíni lẹ́yìn tó fi ẹ̀gún sọ́wọ́ tó wá fún wa ní gbódìdí tó fún wa sàn lóòótọ́ ni pé ọlọ́run kò fi sírẹ́yìn òṣèbí níbo ló ń gbọ́ngàn wá wà báyìí. Um, <clears throat> actually sir mi ò mọ ibi tí òun fúnra rẹ̀ wà because i need needed to elope eh, with her that moment. ẹ eh, no mo máa wà. a ní láti rí a gbọ́dọ̀ rí ká mọ ibi tó bá wà a mọ̀ kò ṣe ká ẹ gbọ́ ọ lọ láì jìyà. Eh, mo fẹ́ kó ṣe ogun iṣẹ́ tó bá lè ṣe láti rí i pé a rí mú mo dẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àárín lọ́wọ́ àǹtí ìwọ fèsì lédi yìí mo máa àti ilé tó ń gbé àti ibi tó ń rìn sí wọn á bẹ̀rẹ̀ sí máa sọ nǹkan kò gbọdọ̀ sí. àsìwọ̀ nìkan ẹ̀dá ìwọ lámú okùn ṣèkà wọlé èèyàn burúkú tó ń gbé láwùjọ ìwọ ló ń pa èèyàn tàbí tó ń fi ẹ sọ àwọn èèyàn ìka ìdání ẹ o. èmi kẹrò pé ó kú lọ́jọ́ yẹn lélẹ̀ èmi ò kú ẹ̀. ẹbí èmi náà kọ́ ìgbà tí mo wà lọ́mọ ọdún méjìlá ni màmí tí fi mí ṣiṣẹ́ aṣẹ́wó. iṣẹ́ aṣẹ́wó yìí ni mo fi rán àbí lọ sí school. mọ́mì ṣé nǹkan tẹ́ ń sọ fún mi ni pé tí mi ò bá lọ sọ́dọ̀ chief mi ò ní lè padà lọ sí school. you're getting it wrong mo sọ pé o ò lè padà sí school tó o bá lọ sọ́dọ̀ chief and mo dẹ̀ tún lè sọ pé o ò lè padà sí school tó o bá lọ sọ́dọ̀ chief cause ṣorí chief tó ń wò yẹn òun ni igi lẹ́yìn ọgbà mi o tí mo ṣe jẹ́lé ni chief ni mo dẹ̀ ṣọ́ọ̀pù yẹ kó yí ẹ ṣorí tó bá dọ́dọ̀ chief ẹ̀ eh? àwọn ọmọ ọlọ́mọ gan mọmọ etí chief máa ń fún wọn ká tó sọ pé wọ́n tó jẹ́ ọmọ bíbí inú mi tó bá lọ bá chief tó bá chief ṣeré dáadáa má jẹ́ kí exaggerate at least wàá mú two hundred and fifty kúrò níbẹ̀ yẹ ọ̀ kó ju bẹ́ẹ̀ gan lọ ókè ń sìn yìí tó bá gba two fifty kúrò ń bẹ̀ yẹn tí wọ́n one hundred thousand tó mú lọ sí school tèmi dẹ̀ mú one fifty tèmi náà fi ṣara rìn dé ṣé o mọ it's something. mú mi so tí mi ò bá lọ sọ́dọ̀ olóyè mi ò ní padà sí school. you are getting it wrong kì í ṣe pé mo ò lè rán ẹ lọ sí school bẹjọ níbo lèmi náà ti ń rí owó yìí nǹkan tó yẹ mi fi bò fún ẹ náà. mọ́mì kò dáa o kò dáa o. ta nǹkan tẹ̀ ń ṣe yóò dáa o. Ah, ẹ máa gbà mí. ìgbà tí mo ṣe tán ni mo gbaṣẹ́ ọlọ́pàá lọ́jọ́ kan Màámi pè mí. Brittany, o ò tí ì ríṣẹ́ o. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, ṣé oríṣẹ́ tó ń ṣe yẹn kò ń ṣiṣẹ́. Iṣẹ́ tèmi ń ṣe tí mo fi tọ́jú ẹ, tí mo fi rán ẹ ní skul tó fi rí báyìí, o ló máa padà ṣe. Ẹ jọ, tí mi ò bá ṣiṣẹ́ ọlọ́pàá, iṣẹ́ wo lẹ fẹ́ kí n máa ṣe? Iṣẹ́ tí mo fi tọ́ ẹ náà ni. Iṣẹ́ tó rí mi tí mo ṣe tẹ́lẹ̀ ni, ó ṣàgbọ́njúbà. Iṣẹ́ tí mo fi rán ẹ, tí mo fi rán ẹ ní skul, o ni mo fẹ́ kó ṣe jọ. Kí ló fẹ́ kí n lọ sọ fún àwọn honorable náà? Kí ló fẹ́ kí n sọ fún chief náà? tó ti fojú sí ẹ lára kí ni story tó fẹ́ kí n fún wọn. mo ṣe tẹ̀mí fi ran iṣẹ́ tó fi bẹ̀rẹ̀ iṣẹ́ òun náà ni mo fẹ́ kó máa ṣe. tí ò dùn mọ́ mi nínú tí mo fi lọ school mo wá graduate mo gbaṣẹ́ ọlọ́pàá iṣẹ́ tó dùn mọ́ mi nínú iṣẹ́ alálùbáríkà ẹ̀yin wá ń sọ fẹ́mi pé kí n padà síjẹ iṣẹ́ aṣẹ́wó mọ́mì ṣé ń ṣeré ni. ṣùgbọ́n gbà tí mo fi ran ẹ ní school kò ṣe nǹkan kan fún ẹ o àbí bẹ́ẹ̀ kọ́ o wá ríṣẹ́ ń sìn ti di iṣẹ́ kan tí o ṣe ẹ̀rín yẹn dẹ̀ pa mí ṣó fẹ́ gbọ́n ó dàbí pé ìtàn tó o gbọ́ rí ó fẹ́ jẹ́ kí n sọ fún ẹ ṣé mo pé yorùbá ní ọjọ́ tá a bá ka ẹrú ọjọ́ yẹn nínú ẹrú á bàjẹ́ ìwọ ló tanná wọ́rọ̀ o ṣé o fẹ́ gbọ́ wo mi dáadáa wọ́kọ́ èmi kọ́ mo bí ẹ o lára àwọn ọmọ tí mò ń kó káàkiri tán ṣiṣẹ́ fún mi òun ló lọ gbọ́ oyún ẹ̀sìn bá ṣe sọ fún náà nì tí kò gbọ́ ẹ̀jẹ̀ náà ló rùn nínú èyí ẹ a sọ fún gbà yẹn náà tó fi gboyún òṣì ibẹ̀ ló gbà lọ ó já ọmọ yẹn sílẹ̀ ó ní mo gbé ó ṣàlójú ló ń rojú ṣàánú mo dẹ̀ tọ́jú ẹ títọ́jú ẹ tí mo tọ́jú ẹ mi ò tọ́jú ẹ for fun kó lè tọ́jú èmi ni kí ni mi fi tẹ́ ẹ lọ́rùn tán kí ni mo ṣe fún ẹ tán mo rán ẹ ní skul ó de èèyàn tán ó wá rí iṣẹ́ èmi wọ́n sọ fẹ́ pé iṣẹ́ yẹn tèmi ń ṣe ń gbà yẹn tèmi fi tó ẹ tí wọ́n fi rí báyìí kí wọ́n náà wá bẹ̀rẹ̀ wọ́n ní tó kété bá dàgbà tán wọ́n ṣàlọ́ mú ọmọ ẹ̀ ló ń mu ẹ ó yẹ kí wọ́n náà at least ó yẹ kó o sanjọ́ náà. ẹ kì í ṣàbíyamọ rárá so torí pé ẹ̀yin kọ́ lè bí mi lẹ́ṣẹ̀ fi mí ṣèrànù ah, tẹ́ẹ̀ fi mí ṣàṣẹ́wó ah, ìkànnì yín. ṣo fẹ́ gbọ́ tó bá kọ̀ tó bá lò ní ṣiṣẹ́ yìí máa ń rìn lọ síbi tí mo ráwọn tó kù lọ jọ mélòó mélòó rú ẹ ni mo ti waste dànù mélòó gangan lè ra ẹ tó lárùn yín ọ̀hún lẹ́nu máa ń rìn lọ síbi tí mo ráwọn yẹn lọ kí ló ń ṣe ah, hm. ẹ mi ò máa gbádùn. kàní yín àmọ́ kàkà kẹ́kọ̀ọ́ má jẹ̀sì sí á fi ṣàwàdànù ni ẹ́ ó yàn bọ́ síbi ẹ máa rìn ṣó lọ́rùn ẹ́ bẹ́ẹ̀ ni. Ah. mọ́mì Rimi kí ló ṣẹlẹ̀ mọ́mì ó pẹ̀lú ẹ̀. bó ṣe rí nìyẹn èmi. Babánjí torí pé mo mọ kọ́ nìkan ló mọ bọ́rọ̀ ṣiṣẹ́ lẹ̀. ìjọ pa mí ìjọ ìjọ máa pa gbá mi ilẹ̀ ìgbìmọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́. o fẹ́ sọ fún mi wípé girlfriend ẹ o sọ fún ẹ pé mo. kò sọ fún mi nígbà tí ajo sọ̀rọ̀ kò sọ kọ́ fún mi. kò sọ kọ́kọ́ fún ẹ o fẹ́ sọ fún mi pé kò wá sọ́dọ̀ ẹ. ó wá lọ́jọ́ yẹn mo dẹ̀ bi pé kí ló ṣe é kò sọ mo ojú kó dẹ̀ tún bínú lọ nítorí pé àjà mo mọ̀ pé o sì máa jẹ́wọ́ torí wọ́n sì máa wá investigate ẹ. àwọn olódún bọ̀ ẹgbẹ́ nìbọn ní túwọ́ àmọ́ ìjọ ìjọ ṣáájú. it's better kó lọ jẹ́wọ́ lọ́nà mo jẹ́ ah. no now ah ah ìkànnì ah, ah. ìkànnì o <laughs> ah ah oh ah Britney àbí kí lorúkọ ẹ náà ìkànnì o no ìkà yàtọ̀ ló ẹ. Oh, because you have a story and it's supposed to be empathetic. Really? Ṣé àwa la ní story? Ṣé o mọ story ni? Ṣé o mọ story ọ̀gá? Àwa sọ lọ sọ́gbọ̀n wa sọ pé eh, because of what you've been through in life. Ṣé ìwọ ni kọ́nọ́bà ti kọ́kọ́ go through pressure in life or go through challenges? Wọ́n á sọ pé for that reason wọ́n á pa odidi èèyàn mẹ́ta. So tí ọlọ́wọ́ bá ṣe ká mú ẹ you will go ahead who knows how many people you would have killed in the process just because you want to protect yourself you would have killed this pretty lady ah ọlọ́run ló bá wa ṣe tá a ẹ mú because who knows who knows who is next. irú yín lè bá ṣe ọlọ́pàá jẹ́ èyí lè ń gbàbọ̀dẹ̀ fún àwọn ọlọ́pàá. wẹ́ inú mi dùn pé agbófinró ni wọ́n náà ó dẹ̀ mọ ìjìyà tó wà fún ẹni tó bá pààyàn pàápàá tuntun ajá amòfin àbí ah. get arrested. okay. and mo máa rí doctor nsìn láti arrange wọ́n ṣe máa gbé kúrò níbà ilé ni lọ sí police hospital so ó ń bọ̀. ok good oya bẹ̀rẹ̀ sinimá dìde dìde o kémi tó fún ẹ ń gbajú dìde. yáyà yáyà yáyà èmi náà. ọ̀rẹ́ ọ̀rẹ́ ìyá ọ̀rẹ́ mi ìyá ọ̀rẹ́ tiwọn wọ́n ṣubú lérè ọ̀kadà lánàá. Ah! mo fẹ́ sáré gbé oúnjẹ yìí lọ fún wọn. àwọn olóúnjẹ ní àdìyà rárá lóúnjẹ ọ̀gbánàjọ́ fa àmùníà àti pé ẹ máa ẹ máa ṣe máa ṣe àwọn oúnjẹ kan àwọn àwọn ẹ̀fọ́ kan ẹ̀fọ́ kìnnìkan fún ah, sọmi. àwọn ẹ̀fọ́ tó ní fítámì àwọn tó ń da akọ òun protein kárẹ̀ bọ́jẹ̀tì ń bẹ nú ẹ̀tọ́ pọ̀. orí pé bí ìyàtọ̀ sí gbogbo ibi tó máa ń gbé tẹ́lẹ̀ ìfẹ́ tún gbọ́ pé kọ́ńtọ́ lọ́ọ́ máa lọ jìkẹ́ wọn gbé káàkiri kọ́ máa wá lù ọ́ káàkiri o. Ah, ṣé eyín tó jò pé pààrọ̀ rẹ̀ dẹ́ni ṣe. àti ṣẹṣà. kí àgbọn kí ẹnì kan. mo yọ. tẹ ẹ bá ti fi kí àgbọn kan kì í jà kó gómìnà àgbọn tí wàá ti gómìnà àgbọn náà kò ní gbé kí àgbọn. ẹ̀wọ̀n ọ̀sùn yìí náà ni ọ̀sùn tèmi náà kí adìyẹ mi ti yọ ọ̀gẹ̀dẹ̀ tó kí wàá. ó lọ sí náà kèé sàdíà lọ kèé sọ̀gẹ̀dẹ̀ ló ń kiri wọ́n kiri ọ̀gẹ̀dẹ̀ ló ń mì ló ń mì ó tó fi sọ̀gẹ̀dẹ̀ ló ń mì báyìí. ọ̀pá mẹ́sàn-án lọ́yẹ kẹ́ ẹ gbé fún un kò ní tó bébí mọ̀mọ́ yóò jọ gèlè yóò sì rán bàtà bẹ́ẹ̀ àtúnwá sáàgó ẹ ṣe kọ́tọ́ mi o ojú mi o kọ́ tó ṣe fún mi yẹ ojú mi o. bàbá wa ṣàdúrà kan tó tó báyìí fún yín. yàtọ̀ àrílẹ̀ níbi kìí fọwọ́ lé gànà fún un. ó fọwọ́ lé gànà fún un kátàlí kátàlí tí mo ń lagi. ìlàkulà ni ó lọ. yọ̀yọ̀ kò ti pariṣẹ́ lórí ẹ̀ ọ wá báyìí lálẹ́ yìí ni kí n fún ni. kọ̀ bá gbọ́ olóbìbú ayé àwérà alẹ́ jẹ́ bẹ́ẹ̀ o. ó eu pé ibà ló ń ṣe ibà ló ń ṣe eu ló ń ṣe. ọ̀wá ni kò fọ́ kọ́mọ kálọ̀ lulẹ̀ ọ̀làgbò tútù ọ̀làgbò rẹ̀ tútù. ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ mílíọ̀nù sáà sí. you are very stupid again. ẹ̀mẹ̀ àwọn ìyá mi ti ń tẹ́jú báyìí wọ́n tọrọ tó bá fẹ́ báyìí níwájú wọn. àwọn ìdá. ọ̀pọ̀ lórí èyí. sórí passport ẹ̀ta àgbà ẹ̀ ta la fẹ́ fi open account kò sákàtì. ó yọ ó yọ bí o tiẹ̀ kọ́. màá sẹ́yìn kò màá sẹ́yìn kò. ẹ ṣe wá ṣe mí kó láì ṣe pé mi mọ̀ ká dé sùn. màá sẹ́yìn kò. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ ṣe mí náà pè mí gan ní kòtò. ẹ bá kọ́ gbọ̀gbọ̀ ẹ wọ mi nílẹ̀ dáadáa ẹ bá kọ́ gbọ̀gbọ̀ ẹ bá kọ́ gbọ̀gbọ̀ ẹ jábá ẹ sọ̀rọ̀. kí lè pe bàbá yín fún bàbá yín ó ti kú tipẹ́. tí ẹnìkan bá fi one naira sílẹ̀ láàárín ọ̀sẹ̀ kan àwa máa bá wọn sọ one naira yẹn a máa bá wọn sọ di three naira. Ah! <laughs> ṣe rí èmi tẹ́ ń wò yìí obìnrin bí ọkùnrin lèmi o mo ṣiṣẹ́ ni mo sì ní owó. Ah! ajé kú kalẹ̀. ìwà jẹ́ àwọlé lọ báyìí kéékèèké tá a ní ẹ̀kọ́ wá káàbá ń sọ di ńlá. ìgbà gbogbo làwọn oníbàárà rẹ̀ mọ kówó wá sọ fún yín paragbe láyé. paragbe àjọ àdákó. ọ̀rẹ́ mi. gbà ìwọ ni màá kó nọ́mbà wá èmi àkó nọ́mbà seven. lóòótọ́. Hmm, máa dà ìpè máa ń tèmi wá. ọ tí ì dáhùn ìbéèrè tí ń béèrè lọ́wọ́ rẹ̀. ká ní gbígbé mo wá rí ten thousand naira ní ìsìnkú fún ọ. ọlọ́mọ tẹ́rù lọ́pọ̀ mẹ́ta ni. ọba hmm. mi ṣe tí bá fi bíi fifty thousand fi bẹ̀rẹ̀ bí èlò ni màá gbà. tí àjọ dé tí mo gba owó àjọ. tí má fi lè gba àjọ. nígbà bá gbowó àjọ mọ́mí ń dájọ́ ó dájọ́. ẹlẹ́dùnmọ́ ilẹ̀kùn ayé mú ilé ni. àìsùn tẹ olórí.